bẹ́ẹ̀ ni o a kí gbogbo yín níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá gbogbo ibi tí ọwọ́ ìjà ìrìnsẹ̀ wa dé a kí yín pé ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú dédé àsìkò yìí a kí yín pé ẹ kú àyà àjẹjọ ṣèbí ìwòye ìjẹjọ la fúnra wa lórí ètò bó ṣe ń lọ lágbo òṣèlú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ kó ṣeé fún wa kójú wa tún rojú kóun wa tún róhùn kẹ́tù kóun wa tún gbóhùn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ní àkókò yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé yín fún ayé tèmi ǹjẹ́ báwo ni orílẹ̀ ṣe ń lọ báwo làdúgbò yín àdúpẹ́ gidigidi ó dá mi lójú pé kò sí wàhálà kò séwu bẹ́ẹ̀ ni Ẹnìjọkẹ́ Bákàrẹ̀ lórúkọ tèmi lórí ètò bó ṣe ń lọ lágbo òṣèlú tá a mú wá sójú ìwòran yín láti iléeṣẹ́ tí kò gbàrà lọ́wọ́ ẹnìkan kọdá ìyẹn iléeṣẹ́ Orísun TV èyí tó jẹ́ pé ọgbọ́n ìmọ̀ òye náà fi fún aráyé tẹ́yìn náà kẹ́kọ̀ọ́ kan àbí méjì gẹ́gẹ́ bí ìṣe mi mo ní láti dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ò fi wá sílẹ̀ ìtorí tiyín la ṣe wà lórí ètò nítorí tiwa lẹ́yìn náà ṣe jókòó bàbá màmá ẹ bá mi wá nǹkan fìdílé kẹ ẹ bá mi pe àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi àwọn ọ̀rẹ́ mi tó wà lágbègbè ìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá ti ra Star Times láti máa wo Orísun kẹ máa gbádùn lágbo òṣèlú àtoríṣiríṣi ọlọ́kan òjọ̀kan èjèèjì ètò tá a mú wá sí ojú ìwòran yín níbi tí ẹ ti ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì ẹ bá mi pè wọ́n nítorí pé ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ó tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì ìyẹn lágbo òṣèlú ó ta bára alé ó ta bára oko gbogbo wa la máa rẹ́kọ̀ọ́ bóyá olóṣèlú ni ẹ o àbíwọ tí ò ń jẹ̀lú àtiwọ tó ń rúlù gẹ́gẹ́ bí kejì mi ṣe sọ lórí ètò ní ètò tá a ṣe kọjá ó láwọn òjẹ̀lú àti òrùlù àwọn tó ń túlù ká bẹ́ẹ̀ ni tó bá jẹ́wọ́ ni kó farabalẹ̀ kó gbọ́n tí a fẹ́ sọ lórí ètò bó ṣe ń lọ lágbo òṣèlú ní tìtọ̀sẹ̀ yìí àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìṣe wa àwa máa ń jáde láti lọ wá àwọn tí wọ́n dáńtọ́ àwọn ògbóná àwọn ògbóǹtarìgì àwọn tó mọ tí wọ́n mọ tó ń lọ nínú òṣèlú lágbègbè wọn ní ìpínlẹ̀ wọn àti lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ lórílẹ̀‐èdè àgbáyé àti lọ gbé wọn wá sórí ètò lónìí ohun tí a fẹ́ gbéyẹ̀wò ó ní ṣe pẹ̀lú tá à ń pè ní social contract social contract kí ni wọ́n ń pè ní social contract lédè òyìnbó kékeré lédè yorùbá kékeré báyìí náà ni òun ni pé ìlérí àti àdéhùn bóyá májẹ̀mú díẹ̀ ni èyí tí ìjọba ṣe fún aráàlú kí wọ́n tó dìbò lẹ́yìn ìgbà tán dórí àléfà tán ǹjẹ́ wọ́n mú lérí iṣẹ́ ǹjẹ́ wọ́n ń tẹ̀síwájú lórí ẹ̀ ǹjẹ́ ẹ̀yin aráàlú náà kí ni ọ̀nà tí ẹ̀yin náà fi ń gbà láti béèrè pé wà ó lágbájá ẹ káàbọ̀ sórí ètò bó ṣe lọ politics yẹn bó ṣe lọ lágbo òṣèlú àlejò mi sì wà ń kalẹ̀ pẹ̀lú mi kájọ lọ sílé agbára wọn ti dárúkọ wọn fún yín ìyẹn ni Olúwaṣẹ́gun Fúnmi Davis ohun tí a fẹ́ gbéyàwó lórí ètò lágbo òṣèlú lónìí gẹ́gẹ́ bí ìṣe wa ò ní pé hmm, ọ̀rọ̀ nípa ìlérí àdéhùn àti májẹ̀mú tó wà láàrin ìjọba àti aráàlú òun la fẹ́ gbé yẹ̀wò àlejò wa bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé àwọn díẹ̀ nínú àwọn ìlérí àti májẹ̀mú tó wà láàrin aráàlú àtijọba. Hmm. ọ̀rọ̀ ńlá ṣe rí atọ́kùn àwọn àwọn ìjọba wa àti àwọn aráàlú nígbà tí wọ́n bá fẹ́ kí aráàlú dìbò fún wọn wọ́n á wá bá wọn wọ́n á fún wọn ní oríṣiríṣi promises. ìyẹn ìlérí. ìyẹn ìlérí à á sọ fún wọn pé ẹ má wọrí tá a bá ti débẹ̀ a máa ṣe gbá a máa ṣàgbọ̀n a máa ṣe kòkò bàbá aṣáṣùn àwọn ọmọ yín à fún wọn níléèwé ọ̀fẹ́ à ra ìwé fún wọn à ra bírò fún wọn a tún ṣe títí títí àbá ṣe gọ́tà yín títí yín tó bàjẹ́ yìí àbá yín ṣe àbá yín kọ́lé ìwé tuntun àbá yín ṣe léyìí àbá yín ṣe tọ̀hún ṣùgbọ́n gbà tán bá débẹ̀ tán owó tí wọ́n ná ń gbà yẹn náà máa ń kọ́kọ́ lé láti kó padà ó tún dẹ̀yìn ọdún mẹ́rin o ní tá a bá rí gbà lọ́wọ́ wọn sì náà ní ká gbà o ṣùgbọ́n àwa máa sọ fún wọn pé ńgbà bá ta ọdún mẹ́rin yín fún dìríkà ráìsì méjì báwo lẹ ti fẹ́ ṣe sí ṣọdún mẹ́rin lẹ fẹ́ fi jẹ dìríkà ráìsì méjì tó bọ́ sí i aráàlú ẹ má jẹ́ ká gbà kankan lọ́wọ́ wọn mọ́ ẹ jẹ́ ká dìbò fún ẹni tá a mọ̀ pé ó máa ṣe dáadáa tó yẹ pé àfi lẹ́nu ọ̀rọ̀ pé tí ò bá ṣe ń tá a fẹ́ ẹ́ a lè kọ́ọ̀lù wọn back. ìyẹn ni pé a lè pè wọ́n padà ìyẹn ṣé pé tán bá fẹ́ dìbò ẹ ní dìbò fún wọn mọ́ ni àbí ńgbà tán bá wà ń bẹ̀ ẹ lè ṣe ìbò pé àfẹ́ mọ́ padà sílé àfẹ́ lòmíì kò wá ṣojú wa ètò ń pè ní recall. recall ṣe rá àwọn tí wọ́n lè ṣe rìkọ́ọ̀lù fún àwọn tó wà ní house of assembly ni àbá àwọn tó wà ní senate àbá àwọn tó wà ní house of rep irú irú gọ́fúnà sì àwọn ò lágbára àti ṣe rìkọ́ọ̀lù ṣùgbọ́n a lè pe àwọn tó wà ní constituency wa àwọn tí a rán lọ láti agbègbè tiwa ní house of assembly wípé ẹni tá à ń béèrè lọ́wọ́ gọ́fúnà rèé kò sì dá wa lóhùn ẹ bá wa impeach ẹ a ní agbára láti ṣe é ṣùgbọ́n tí mo ṣe ń tẹnumọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ti gba owó kò sì lè jẹ́ kí wọ́n lè fẹ́ gbérú ẹ̀ síta ibi tá a fi bára wa níbi tá a wà lónìí rè. ìyẹn náà sọ pé o bá ti jẹ dòdò o ní lè sọ dòdò mọ́. Mm, mm. ẹ bàbá tó bá rí bẹ́ẹ̀ pé àwọn aráàlú lágbára láti ṣe àyè padà sórí social contract ṣe pé social contract tá à ń sọ ìyẹn májẹ̀mú àti ìlérí tí wọ́n ṣe fúnra wọn mm. wọ́n lè má kọ́ lẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ó ti yé wa láàrin ara wa pé ohun tá a fẹ́ ṣe faraàlú lélẹ̀ ẹ̀tọ́ wọn ni ẹ̀tọ́ adarí o ní láti mójútó àwọn tí wọ́n ń darí hmm. ẹ̀tọ́ ni ìyẹn là ń pè ní social contract níbi tí àlàfo ti wá wáyé tó ti fẹ̀ǹsìn tó ti gẹ́ǹsìn ó ní ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ṣe ó ní ṣe pẹ̀lú pé àwọn àgbààgbà ládùúgbò hmm. ló ti dàbí pé àwọn tó dàbí ìjọba mi, láàrin ìjọba tó ń ṣèlú àtàwọn tó ń ṣèlú lé lórí <laughs> ẹ̀yin ará ilé ẹ ti gbọ́ ibi tí a fẹ́ fi abala ilé tì sí tá a bá lọ sílé agbára tá a bá padà dé ètò bó ṣe ń lọ lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú ohun tí à ń gbéyẹ̀wò lónìí ó dá lórí social contract ìyẹn ìlérí májẹ̀mú àti àdéhùn tó wà láàrin ìjọba àti ẹni tó ń ṣe ìjọba àtàwọn tó ń ṣèjọba lé lórí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí aráàlú máa dúpẹ́ lọ́wọ́ gómìnà àbí ọ̀nàrẹ́bù ìpè ó ṣe nǹkan gidi tó yẹ kó ṣe sí àdúgbò tí ó ti jáde gẹ́gẹ́ bí ìlérí tó ṣe à ń bọ̀ ná bó ṣe lọ lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú. ti wá dàbí ẹni tó tún ṣojú láàrin àwọn tó ń ṣe ìjọba àtàráàlú ibẹ̀ ni àlejò mi tó ṣàlàyé ọ̀rọ̀ sí nígbà ká tó lọ sílé agbára nígbà ìta wa padà dé a fẹ́ bẹ̀rẹ̀ lórí kíni ojúṣe ìjọba gangan ní ìtò jẹ́ pé ṣó yẹ kí aráàlú máa béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn kí wọ́n tó ṣe bàbá ǹjọ́ lẹ́tọ̀ọ́ kí ìjọba máa béèrè kó máa retí káràlú béèrè ohun tí wọ́n ti ṣèlérí kí wọ́n tó kán tó dìbò fún wọn ṣó lẹ́tọ̀ọ́ kára ló máa béèrè hmm. ṣùgbọ́n tó bá tún wá ń béèrè lọ́wọ́ wọn ǹjẹ́ ó tún lẹ́tọ̀ọ́ kán máa retí nǹkan kan lọ́wọ́ aráàlú lórí tí wọ́n béèrè. Hmm. atọ́kùn ìṣẹ̀dá hmm. ìdálù ni ìṣẹ̀dá ìlú. ìdálù ni ìṣèlú. òun ni ìṣèlú ṣe rí ní ìlú tiwa yìí ṣe lọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ ẹni tí. Tí ó promise ọmọ ẹ̀. tó ṣèlérí fọmọ. ṣèlérí fọmọ pé tó bá ti mú pò kínní màá ra kẹ̀kẹ́ fún ẹ. ọmọ wa kàwé títí títí títí ó mú pò kínní bàbá ò rántí pé òun ti ṣèlérí pé òun máa ra kẹ̀kẹ́ fọmọ. ṣàǹgbóni dandan kọ́ ọmọ bíi bàbá lérè pé bàbá mi kẹ̀kẹ́ mi dà o kẹ̀kẹ́ mi dà. Hmm. nígbà tó ma ṣe pọ́n tó ṣe pò kíní. ó ti ṣe pò kíní èmi ti fúfìlì sáìdì tèmi. kọ́ńtrátì ah, tọ̀dọ̀ yín o. Hmm. ó yẹ ẹ̀ náà wàá fúfìlì ti yín o kí bàbá wa ní à ah, ẹ ṣèbémi náà mo sanwó skul ẹ tó fi tó fi ṣepò kínní. mo tún gba olùkọ́ fún ẹ èmi náà mo tún gba tíṣà fún ẹ tó wá ń kọ́ ẹ èmi mo ràwé fún ẹ ah, gbogbo yẹn náà ṣe bíjọba wa ṣe ń ṣe gẹ́lẹ́ nìyẹn àwọn ni wọ́n máa sọ pé tẹ́ ẹ bá ti dìbò fún wa wọlé o ìyẹn ni contract ti ti àwọn aráàlú tẹ́ ẹ bá ti lè tẹ̀ka fún wa wọlé tá a ti wọlé a máa fún yín ní iléèwé ọ̀fẹ́ àwọn ọmọ yín wọ́n tún sọ débi pé àwọn máa bọ́ àwọn ọmọ wa máa fún wọn lóúnjẹ nǹkan. lójúmọ́ lójúmọ́ ìyẹn níléèwé o wọ́n máa fún wọn ní textbooks free wọ́n máa fún wọn ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn máa ṣe gọ́tà àwọn máa fún wa ní health care services gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti sọ sílẹ̀ mélòó nú ẹ̀ ni wọ́n mú ṣe ní ìsìn àpótí ìbò ẹ má ní kó fún yín ní indomie ẹ má ní kó fún yín ní ìdìríkà ráìsì tó bá ti dá yín lójú pé ó lè ṣe é tọkàn yín sì balẹ̀ pé lágbájá yìí o ó lè ṣiṣẹ́ yìí dáadáa ẹ rí i wípé ìgbà tí ẹ tí ò bá fún yín nìkan tẹ́ ẹ̀ náà béèrè nǹkan tí ó bá débẹ̀ á ṣiṣẹ́ tẹ́ kó ṣe tí ò bá ṣe ẹ ẹnu àti agbára láti sọ pé lágbájá nǹkan tó promise wa kọ́rè nídìí èyí máa múra o a ò ní dìbò fún ẹ ní next. ní ìdìbò tó ń bọ̀. ní ìdìbò tí ó ń bọ̀ ó wò pé a mú láti ṣe ti àwọn eléyìí fẹ́ ṣùgbọ́n ṣe rá àwọn tó wà ń bẹ́ẹ̀ sí i ah, wọ́n ṣe o wọ́n ṣe o wọ́n ti mọ̀ pé owó làwọn fẹ́ fi mú aráàlú láti dìbò òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun àwọn tó wà ń bẹ́ẹ̀ yìí owó tí wọ́n ná náà máa kọ́kọ́ lé láti pa padà tó náà wọ̀gbọ́n àwọn máa náwó yẹn lọ́dún mẹ́rin míì tó ń bọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn atọ́kùn. tó ẹ̀yin aráàlú wọ́n ní pé kẹ́ ẹ ra dẹ okùn sílẹ̀ báyìí kẹ́ máa fi ṣọ́ kínni kẹ́ máa fi ṣọ́ ẹran tẹ́ fẹ́ mú wọ́n ní tójú bá balẹ̀ á kú rí mú wọ́n lọ́nà láti fi jẹ́ kí kẹ́ fi dẹ́kun ọ̀rọ̀ pé mo ṣèlérí mi ò mú ṣẹ ò ní pé kẹ́ ẹ dìbò kẹ́ ẹ dìbò yan ẹni tí ẹ fẹ́ ṣùgbọ́n àyàn ara àwọn aráàlú máa sọ kinní kan ní bàbá kú dìbò náà wọn ò kú ní ìka ìbò táwọn ń dì kọ́ ló ń wọlé hmm. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìbò tí wọ́n ń dì ló ni wọ́n ń kà. ṣe ti gbọ́ wọ́n ní bò tẹ́ ẹ dì wọ́n ní bò tẹ́ ẹ dì òun ni wọ́n ń kà nítorí pé wọ́n ní ẹgbẹ́ olóṣèlú èyí tí ó bá pọ́pùlà òun ló ń wọlé èyí tí ò pọ́pùlà ò lè wọlé ó yẹ àbí ṣẹ́rọ̀ ni mo pa ni kó ṣòro ṣe é sìn kí irú ìtẹ́dárúkọ lẹ́ẹ̀kan yẹn hmm. kó wá lóun fẹ́ lọ rí ìgì election àwọn mélòó ló mọ̀ ìyẹn kínní lórí ètò bó ṣe bó ṣe ní lágbo òṣèlú àní rìn jù báyìí lọ bàbá wa ẹ bá a dúpẹ́ lọ́wọ́ a bá a kí àwọn ará ilé pé tá a bá tún pè yín kẹ́ ẹ̀ kí wọn kẹ́ tún ṣèlérí pé tá a bá tún pè yín níjọ́ mi ẹ tún jẹ wá ẹ bá ẹ bá ṣe nípa ara lẹkẹ bá. ẹ̀yin aráalé a dúpẹ́ lọ́wọ́ yín mm-hmm. bá a ṣe sọ ẹ̀yin náà bá wa ṣe bẹ́ẹ̀ mm-hmm. ẹ má tẹ̀ láwọn tó máa fún yín ní dómì ẹ tẹ̀ láwọn tí ẹ mọ̀ pé wọ́n máa ṣe a dúpẹ́ yín. ẹ tẹ bá pè ń jọ mi nǹkan. tẹ bá pè wá máa wà <laughs> ẹ̀yin ara ilé wọ́n ti lérò pé pápá àwọn ìjọ mi ìpọ́n tó máa wá èmi ò ní sọ pé kẹ́ má gbà ń domi èmi ò ní kẹ́ má gbà rẹ̀ sí tí tèmi ní pé ẹ gbà á ṣùgbọ́n kí ni kẹ́ ẹ fi ojú yín báyìí kẹ́ ẹ fi ṣe kí ni kẹ́ ẹ fi yan tí ẹ fẹ́ wọ́n lójú báyìí orí nìkan kan náà fi mẹ́ran láwo wà á ranjú ẹ sílẹ̀ báyìí wà á fi mẹ́ran nú àwo ni lórí ètò bó ṣe rán lágbo òṣèlú lónìí àníri jù bẹ́ẹ̀ lọ ìkejì mi yan ọ̀tún ba ọ̀tún bíyà pé mi ni olórí èmi ni ayaba kíríkọ̀pẹ́kọ̀pẹ́ wọ́n máa darapọ̀ mọ́ wa lórí ètò bó ṣe rẹ̀ lágbo òṣèlú wọ́n sáré lọ ṣe nǹkan kan ni ẹ̀mọ̀ pọ́rọ̀ òṣèlú là ń bá kiri títí ọjọ́ mẹ́gẹ́ta máa fi rí àtayọ̀ pàdé Adéjọkẹ́ Bákàrè lórúkọ tèmi lórí ètò bó ṣe rẹ̀ lágbo òṣèlú ẹ darapọ̀ mọ́ wa ẹ láìkì wa àwa náà láìkì yín ẹ tẹ̀lé wa àwa náà tẹ̀lé yín níbi gbogbo ẹ tilẹ̀ kàn sí mi lórí kíni lórí ẹ̀rọ alágbèéká mi tàbí Instagram títí eh, tá a máa pàdé lọ́jọ́ mẹ́jọ ire àtayọ̀ ó dìgbà kan náà.